أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده النار فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبدكم الله سبحانه وتعالى الله يقول أتوجه بكم أن محمد صلى الله عليه وآله وسلم عليكم كالله سبحانه وتعالى ومن كان تبع النبي أجوب أولوه يوم الليل عن النبي صلى الله عليه وسلم يكتب في أجر القيامة فكنا أكيد وما يرى الإسلام في أجر بقر نور الله ti àjọ̀dẹ́ sàǹfààní nípa ohun tó ṣe pàtàkì nínú àlámọ̀lẹ́ ìwà yìí tó o bá ti àyàká nípa ẹ̀. àtìrà pẹ̀lú ọ̀làmù àríkùn wa tó bá sí ọba ọ̀gá lò. àdúgbò fún ọlọ́mọba ìjọlá látara pé ọlọ́mọba ìjọlá fún wa ní àǹfààní ṣe ìjọra àlàáfíà fún wa ó ṣe ìjọra ká máa bẹ láyé láti ṣètò àwọn ìfún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìsíláyé má ta àjọ̀bẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìlàlàáfíà tó gba àjọ̀bẹ̀ ọ̀rọ̀ èyí tó wá jẹ́ àkóyọ ìtọ́nà ọba àdìsẹ́ láti fún wa òun náà ní pé àtìkọ́ tó ní oṣù yìí ọlọ́run ọba àdìsẹ́ láti wá ní oṣù yìí kò já gbà ní ìlọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ìsìlámù lẹ̀ wọ́n ti fi ìsìlámù lẹ́yìn ìsìlámù ilé ìpàdùkọ fún wọn lọ́wọ́ àdìgbò ààrẹ àbúrò ojú fún wa bí aláwa ń ṣe nínú ọ̀rọ̀ báwọn náà tí ọlọ́run bá lè gbọ́lá fún ká gbàlẹ́ fún wa òun gbàdé pé apá ojú rere ìpàdé. níwọ̀n bá àtìkò díẹ̀ tí a fi bára wa sọ̀rọ̀ àkọlé ọ̀rọ̀ tí wọ́n ká fi síra wa láǹfààní òun náà ni mẹ́rin fún mọ̀lẹ́ ìtumọ̀ eléyìí pé àwọn owó ní àbá àwọn owó la lè pè ní àbá. wọ́n ní àwọn owó la lè pè ní àbá. ìbéèrè ni ìwọ́rọ̀ yìí ó wá ń fún ojúmọ̀nà ìbéèrè ni kọ́dà tí a bá fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí ò bá wáyé nípa nàìjíríà àníkùbátà sí láti ṣàlàyé àwọn nǹkan tí ọ̀rọ̀ máa ń wúra àwọn ọ̀gá rẹ̀ lẹ́nu. nígbà tí ilé ìwà wá ní ojúmọ̀ nàìjíríà èyí láti gbogbo ní ọ̀dàgbà ìtumọ̀ eléyìí kò náà ní wúra ní padà àwọn òní onídìímà gbólóhùn àlùyà náà pé ó wá látara àlẹ́yìn látara ìmọ̀ knowledge tó ilẹ̀ ìlábáwá ti lọ àlẹ́hàájú onímọ̀ ní fúra rẹ̀ wá nílé àtìlámà. ìbéèrè lágbára ni ó jẹ́ pé àwọn onímọ̀ tí wọ́n fẹsẹ̀ lẹ́ ní ìmọ̀ àwọn náà ni wọ́n lè dáhùn irú ìbéèrè báyìí. tí àwọn bá fẹ́ gbìyànjú láti dáhùn irú ìbéèrè báyìí yóò máa jẹ́ pé àmọ̀ rẹ̀ káàkiri nǹkan tí àwọn onímọ̀ tí wọ́n ti sọ. nítorí báwọn onímọ̀ náà ni wọ́n máa dá onímọ̀ mà gbogbo bàbá yìí ti akẹ́kọ̀ọ́ mímọ̀ wọn náà lọ́ka lù wá. àwọn táwọn àwọn onímọ̀ ti sọ́ka rẹ̀ òun náà nìkan láti jẹra wa ní àǹfààní. àgbà tí mo ń ṣe research nípa tọ́pìkì inú àwọn tó bá tí wọ́n ti kọ̀ kan àbí tí wọ́n ti sọ̀rọ̀ nípa irú tọ́pìkì báyìí وعنا من شيخ سلام المجلس رحمه الله أفانا ọ̀dọ́ àfáàní ìjọba ọba ìjọba tó ní wọn jáde láyé kódà àwọn àfáàgbà ní ilẹ̀ lábáwá wọn a máa wò pé tí ẹni bá fi lè tún pò ní ìjọba ìjọba ni wọn ní làásà àbẹ̀rẹ̀ àjà èké èèmà nínú mà àbáyé bọ̀tọ̀ ń ti díẹ̀ sábà yóò láyé wọn sì òun náà ni mẹ́tò tó lànà wọ́n sàlàyé púpọ̀ nípa ẹ̀sìn àwọn ìlànà ní àwọn àbá ní ìtawọn náà wọn nínú àwọn àwọn ìṣíwájú wọn nínú àwọn onímọ̀ àtiwájú ká tó sọ̀rọ̀ nípa mẹ́tò tó lànà agbọ̀dọ̀ máa kí ni ìkàtọ́ ọba ìṣọ́lá rẹ̀ sọ kábíyèsí sáyẹ̀ pé àwọn òun ni àjùlá ọlọ́run ti fẹ́ fún àwọn tá a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn yìí kí làwọn secularities àwọn parasitic tó jẹ́ pé a ti mọ̀ pé àbíká bá sọ̀rọ̀ nípa mímọ̀ àbíká bá sọ̀rọ̀ nípa àwọn onímọ̀ tó àjẹ́ pé ipò ńláńlá ni. sábà tí wọ́n á fọwọ́ àwọn láti bẹ̀rẹ̀ yìí lẹ́yìn ìgbà náà láwọn wọ́n pé àwọn òwúwa ni àwọn àtọ́ka irú àwọn owó ni àwọn onímọ̀ tó èkó wa ìpè àwọn tá lè pè ní àwọn onímọ̀ àwọn náà lè lè. náà ìmọ̀ táà ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó yẹ wá dáadáa ìmọ̀ pọ̀ oríṣiríṣi àwọn ọmọ mi wà tó jẹ́ pé àwọn ọmọ tó wúlò yìí àwọn ọmọ mi wà tó jẹ́ pé ìmọ̀ tí ò dáa ni tó yẹ gbọ́dọ̀ máa kọ́ nípa rẹ̀ gbogbo ẹ̀ náà làwọn náà máa ìmọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ nípa yìí ìmọ̀ tó wúlò yìí ìmọ̀ tó wúlò fún wa fún sọ́nà méjì ẹ̀ ìmọ̀ ayé bẹ ìmọ̀ àlùfíàmọ̀ bẹ ìmọ̀ ayé ó pọ̀ káàkiri lóríṣiríṣi tó yẹ pé ìyẹn lè lo àwọn ìmọ̀ yìí náà kí òfin ti kéde kí òfin ní àwọn ìpàdé bá pàdé tó irú àwọn ẹ̀kọ́ ayé tá à ń kọ́ à ń kọ́ nípa nursing à ń kọ́ nípa medicine à ń kọ́ nípa engineering afamasi gbogbo àwọn kan wọ̀nyí ẹ̀ ń gbé àwọn kan ayé tó jẹ́ pé bíyẹn bá ní òru èèyàn lè tún dígí ni èèyàn tún lè sára bẹ̀ omi ìbójú lọ́wọ́ ọba àti ìjọba pàdé àmọ́ ìgbà tí àwọn àgbà yóò fi ìdókò wa ní ọ̀lẹ́ yìí òun náà ní ìgbà tó ní ti pẹ̀lú qala Allahu qala Rasul qala sọ̀rọ̀ nígbà yẹn tù. táyà táyà lè pè ní onímọ̀ nípa ẹ̀sìn wọn náà ní káwa sàlẹ̀ o tó ibi ilé yìí náà ló kó wa lọ àwọn ayé àti báwo àn ibi tí ọlọ́run bá àdìsọ́ lá tó ti ń júwe fún wa nípa àwọn tá a pè ní ọlá fáwọn tí wọ́n jẹ́ owó mímà tí wọ́n ní mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bá àdìsọ́ lá. inú sọ́ra tó Ali Imran ọlọ́run bá àdìsọ́ lá sọ pé ṣèyídà wà أنه لا إله إلا هو والملائكة ọlọ́ọ̀bá àdìsọ́lá ní sọ́yìn ìdàgbà ọlọ́ọ̀bá àdìsọ́lá ní òun gẹ́gẹ́ fúnra òun jẹ́ yìí òun fúnra rẹ̀ ó tẹ́ sí ọlọ́ọ̀bá jẹ́ nígbà tó náà wà lẹ́sẹ̀ lọ́sọ̀ wa máa ka àwọn tí wọ́n tún jẹ́ ìlú pẹ̀lú òun náà pé a lọ́rọ̀ fún nǹkan ní ìlẹ́yìn àwọn ọ̀sùn kan nìkan tààrà ó ní wálé màláìka àwọn màláìka àwọn angels of almighty allah àwọn náà wà lára àwọn tí wọ́n tẹ̀sí fáì sí pé àwọn ọ̀sùn kan nìkan tààrà òun nìkan ló lẹ́sọ̀ kàmí jọ́sùn ọlọ́wọ́ bá lè kẹ́lá wípé kò sí kò lẹ́tọ̀ ká máa dọ́nu fún nǹkan mi lẹ́yìn àlọ́ sùhánù wọ̀tàlá àwọn náà tó rẹ̀ yìí àwọn onímọ̀ àwọn náà tẹ̀lé èyí mo fẹ́ lò níbi àyà yìí òun náà ní pé àyà yìí ó tọ́ka ní àwọn agbọ́nìkọ̀ kan tí a padà bú jáde látara àyà yìí sí ọlá ńláńlá tí ń bẹ fún ẹni tó bá ní mímọ̀ ẹni tó jẹ́ olùmọ̀ nínú ọlá tí ń fún àyà yìí òun náà ni pé ìtẹ́sàdà wà ó ha ní wọ́n tààrà bí. ọlọ́wọ́ àdìsọ́lá ó pè wọ́n láti dúnilé láti wá jẹ́rìí ọlọ́wọ́ àdìsọ́lá pé àwọn wa pé àwọn onímọ̀ wọ́n wà lára àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n ti ń báyìí ipe ọlọ́wọ́ àdìsọ́lá ti sọ tó ibi láti mọ̀ àjẹpé gbogbo ẹni tó bá ti ní ìmọ̀ nípa ìsìn ọlọ́wọ́ àdìsọ́lá èrò àwọn tó wọ́n ní ipò níwájú ọlọ́run tọ́lọ́run ọba àdìgbò láti pè wọ́n tóbi ni wọ́n jẹ́ láyé òkùnkùn rẹ̀ jẹ́ láyé òkùnkùn màláìkà rẹ̀ ó tún wá fi àwọn mímọ́ tí wọ́n jẹ́ inú dáàbò mọ̀ pé ọlá púpọ̀ ń bẹ fún ẹni tó bá jẹ́ onímọ̀ ó ti fi kòtò ga wájú Allah subhanahu wa ta'ala òun náà ni pé ibi wọ́n jẹ́ rí o á ọlọ́run bá ti jẹ́lá ó fi ó fi fi rìpáì wọn káàbí mọ̀ sí àwọn ọmọ yóò àwọn tó ń súnmọ́ lọ́wọ́ bá ti jọlá ni wọn lọ́wọ́ bá ti jọlá ni wọn tó fi wọ́n jẹ́ ẹ̀yìn tí ó fẹ́ lórí ìdí tí ó fẹ́ lórí ìdí ẹ̀yìn. inú táàbì mọ́lá ti fẹ́ fún àwọn onímọ̀ nípa ọlọ́run bá ti jọlá òun náà ni pé ọlọ́run bá ti jọlá nínú àyà yìí ó fi onímọ̀ jẹ́ ẹ̀yìn lórí ìkẹ́kọ̀ọ́ ga òun náà ti dá ìlà ìjọba ọlọ́ọ̀bá àdúgbò wọn jẹ́ lórí pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ kéèyàn máa jọ́ sí fún àyàfi àlọ́ọ̀bá àdúgbò láàrin eléyìí náà tọ́ka sí ike àti tá a bá pín ẹ̀ lórí mímà nípa ìsìn ọlọ́ọ̀bá àdúgbò àti ìdìbò ti rí wà èyí ti báwa ti máa ń fojú mu láwùjọ tá a wà yìí èyí ti ṣe bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn ti sọ̀rọ̀ a lè gbìyànjú láti differentiate láàrin àwọn tí wọ́n ń pàtó lára pé onímọ̀lẹ́ láàrin àwọn tí wọ́n ti rí onímọ̀ àti kí láàmú kí dá àwọn onímọ̀ àti pàtó kí láàmú kí dá wọn láti máa mú àwọn ẹ̀rí wá gbogbo irú àwọn ọ̀sán yìí. nínú ọlá tí ń bẹ fún onímọ̀ níbàámu pẹ̀lú Al-Qur'an òun náà ní ìtọ́lọ̀ ọba àlejò láti ìlú wọn àtọ́lọ̀ ọba àlejò láti fún wa. ọ̀dọ̀ والذين لا يعلمون الله بعد الكلام إلى النبي طيب هل يستوي الذين يعلمون إجا الإسموات اللي يعلم كما ترام تولي إيوانا فأنا لا أدواتي الذين يعلمون أو أنتم لما والذين لا يعلمون حتى أنتم لما الله بعد الكلام سألت إيوانتي أولي إيوان كان كان sáàlì ni wọ́n ti àdé ìgbésẹ̀ ń kàdé lórí ìgbésẹ̀ ìdíkà kan náà láàrin lé onímọ̀ àtẹ̀sí èso onímọ̀ láàrin ọ̀tá ìgbàgbà ni. ayé àyè túmọ̀ fún wa pé níwájú àwọn subhanahu wa ta'ala ẹjọ́ bá ti jẹ́ onímọ̀ ó ti ní ó wà ní kòtò ga ju ẹ̀mí lọ. bákan náà ọmọ ọba àlejò láwùjọ fún ayé àyè pé yẹpa ìlà alladhina amanu walladhina utul ilma dàrúdà. ọlọ́wọ́ àlejò lá yẹ̀fà ìlàwù lẹ́bí náà àmàlù àwọn tí wọ́n nígbàgbọ́ téèyàn bá nígbàgbọ́ gbogbo ọmọ téèyàn bá ní òwúrò pé à àwọn oyè sáré àwọn tó jẹ́ pé wọ́n tọ́jú Islam láti gba àgbẹ̀ ìjà Islam ọ̀pọ̀lọpọ̀ nu wọn tẹ́ bá lọ wo àwọn àkọọ́lẹ̀ wọn ń bẹ́ẹ̀ nu wọn tó jẹ́ pé wọ́n kọ́ tẹ̀síẹ̀ nínú àwọn oyè sáré ń bẹ́ẹ̀ nu àwọn oyè sáré tó jẹ́ pé mọ́jàm ẹ̀ tó jẹ́ pé a máa fi wá àwọn àdúgbò ìtìsáná dáàbò wíwá àwọn ọmọdé máa ń dáàbò wíwá ìdílé bàbá tí wo ìdẹ̀ àdídì yóò àmọ̀ pé ibi báyìí báyìí wá ìbẹ̀ wọn tó kọ́ ìbẹ̀ wọn tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ láti lórí ìṣẹ̀lẹ̀ àná ìbẹ̀ wọn sọ̀rọ̀ láti lórí kíkì mi ìbẹ̀ wọn tó lórí àdídì mi ìbẹ̀ wọn tó lórí tàríkù mi wọ́n sì máa wọ́n mọ̀ dáadáa àmọ́ kí ló fà á kí ló tún wọn débẹ̀ tí wọ́n wá ìyẹn torí tọ́lọ́ ọba àlejò rárá àwọn tó ń dòkó lé sábàdé sábàdé kò wáyé nípa sí dáadáa sábà tó wáyé nípa rẹ̀ dáadáa àlè fáyì sábà wáyé nípa rẹ̀ wáyé dáadáa káma dáadáa àlè ìdílé ní àlè rí àwọn ìbílẹ̀ àlóko àwọn àti bẹ́ẹ̀. níbi ẹni wọn tó jẹ́ pé nígbà tó bá ìwádìí rẹ̀ lé nìkan nígbà tó fẹ́ ìdínú rìsáàjì kò padà ní ọ̀sẹ̀ náà àtúbà ìgbà ọ̀padà

ọlọ́run ọba ní sọdá ọlá wọn láti wọn ga ju gbogbo àwọn ẹ̀mí lọ ẹni tó nímọ̀ nípa ẹ̀ láyé náà wà bẹ́ẹ̀ lónìí àwọn táwọn máa ráǹkì láàrin wọn ga jù ẹ àwọn náà mọ̀ wọn àwọn tó bá ti mẹ́sìn àwọn tó bá ti ẹ̀ńdíníárì àwọn tó bá ti kíná púpọ̀ rẹ̀ ẹ àwọn tó bá ti lọ́wọ́ òwúrọ̀ àwọn tó bá ń dáhùn lá àwọn sọ́mádé onímọ̀ ẹ̀ tó nímọ̀ nípa ìsọ̀rọ̀ ọba àlejò èyí tí ìbá ti tọ́lọ̀ ọba àlejò ọlá bá sàánú yóò kà fún yá àwọn èyí àwọn tọ́lọ̀ ọba àlejò ọlá rẹ̀ kọ́ńdáìsì ọlọ́run ọba àlejò ọlá rẹ̀ kọ́ńdáìsì àwọn tí wọ́n ní mímà ẹ̀yìn ọlọ́run ọba àlejò ọlá wa ní òun pé wọ́n ti ní kó gbogbo àwọn ìlú ìlọ ìmọ̀ táwọn sọ ìṣáná gbàgbé o ìmọ̀ kọ́lá wàhù kọ́lá rọ̀sùn nínú àlùkò àn àti nínú súnà ní sallallahu alaihi wasallam tó eléyìí àwọn náà ọlọ́wọ́ bá àlejò ọlá sọ́kùnrin ni àwọn náà ní ọlọ́wọ́ bá àlejò ọlá tó ga. níbo mi nínú àlùkò àn ọlọ́wọ́ bá àlejò ọlá ń ròyìn àwọn onímọ̀ pé ẹni tó ọlọ́wọ́ bá àlejò ọlá bá fún ní mímọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá fi fún lóore tó pọ̀ jù kò sóore tó tó ọmọ yóò tà lẹ́yìn má tọ́ tó ń bá ti fún ní àlẹ́fẹ́tìmà àwọn onímọ̀ wọn ní àlẹ́fẹ́tìmà níbi ìtumọ̀ ẹ̀dá àti àlẹ́yìn ẹjọ́ ọba rẹ̀ tí ọlọ́ba fún ní mímọ̀ nípa ẹ̀sìn tẹ́sìn yé pàpàlù owó ti àfàyè rà ní tẹ̀sí ìrọ̀ irú ẹni báwọn ọlọ́ọ̀ba rẹ̀ tí ọlá fún sí ní ó ti fún lórí púpọ̀ òòrè púpọ̀ oní ọlọ́ọ̀ba rẹ̀ tí ọlá alábìíní man yuridillahu bihi khayran yóò bá péré òun ìdí alábìíní ẹtọ́lọ́ ọba àdìsí alábàfẹ́ orí fún ẹtọ́lọ́ ọba àdìsí alábàfẹ́ dáadáa fún ẹ̀rí pé túmọ̀ ayàtà àtàgbẹ̀ yìí ni ẹ ọ̀mọ yóò ká ṣe ìmọ̀dá bàbá tó ti yá khayran kathira ẹ̀ta wá ti fún ní hikma afáfúnlọ́gbọ́n tààrà fún ní òye tààrà fún ní nípa nípa ìdùnnà bàbá tó ti yá khayran kathira ìrẹ̀lẹ̀ bá wà á ti mú lórí tó pọ̀ àlẹ́ ẹni tọ́nà bá pẹ́ orí mú ọ̀nà tí ó gbà tó orí tí ò sí orí tó tó mú òun àti orí máa pẹ́ orí sí i ọlọ́wọ́ bá nípa lọ́kùn ní understanding of the religion yóò yóò bu àgbẹ̀yẹ ẹ̀sìn ẹ̀sìn yìí àwọn mímọ̀ ní mọ̀fóhùn ẹ̀sìn mọ̀fóhùn mi kò káàrí àgbọ̀yẹ ìdàkejì ọ̀rọ̀ yìí òun náà pé wọ́n máa láti rí láàrú rí ọ̀káyọ́ láwọn ìfọ̀fẹ́ ìwé sí i ẹni ọba àti ìjọ́lọ́ agbẹrẹ tọ́lọ̀ ọba àti ọlọ́wọ́ fẹ́lẹ́ ara fún yà òun náà ní pé ọlọ́wọ́ ọba àti ọlọ́wọ́ ló kúrò ìgbà wọn láti orí ẹ̀sìn. táwọn abáwò ìgbà táwọn máa rí àwọn àpẹẹrẹ rẹ ní táàbù náà máa ń gbé àtẹ́lẹ́yìn ah, o wù ní ìkàyà ẹni tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ orí fún ẹni tó lọ́wọ́ bá lè jọlá bá fẹ́ dáadáa fún ìfàkẹ́ òkìtì ọlọ́wọ́ bá lè jọlá yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn àwọn náà wá ní ìdákẹ́jọ ọ̀rọ̀ yìí òun náà ní pé ẹni tó lọ́wọ́ bá lè jọlá fẹ́ orí fún lámù ìfàkẹ́ òkìtì onífúnlágbẹ̀ẹ́ mẹ́sìn nítorí nítorí pé ẹni kò ní máa tẹ́lọ́ kò ní máa kó sínú àwọn ètò tọ́lọ́ ọba àdìsọ́lá ní amadílẹ̀ pẹ̀lú àyìnbá kan yóò lè tọ́lọ́ ọba àdìsọ́lá kọ́dà nínú àlùfáàmàlà interpersonal relationship pẹ̀lú àwọn èèyàn kò ní máa dókè ní kò ní máa sàbùkú báwọn èèyàn lọ́nà tí kò ní máa kò látara ìtàn ní ìsìn báyìí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò tó jẹ́ mùsùlùmí wọ́n venture sínú business lálàyé mákèrè business law ṣẹ̀rí àtún ní àwọn òfin tó jẹ́ pé ó gáìdì níbò láti fi business láàrin àwọn ẹ̀dùn máa máa rí ọ̀bí ọ̀la wàhálì wọ́n ní máa máa rí wọ́n máa ń wọ àlẹ́ ọjà lásìkò wọn yóò máa wọ àlẹ́ ọjà yóò máa wá sí ìyàwó bá mi ìpè kí ni ìdájọ́ rí nínú àwọn ọ̀sán tó ní ṣe pẹ̀lú àkáàbù bẹ́ẹ̀ àwọn ọ̀sán tó ní ṣe pẹ̀lú ìdájọ́ bó láti tà nínú ẹ̀sìn business ya ìwọ yóò ó tún lè ó kò sí òrìbá ọ̀hún bá òfin tó de kátàkárà kí wọ́n wá lọ́jà ẹ wá já wò nípò àwọn ìjà wa káwọn afárá àti ìdè ẹ ṣe mọ́tò ọjà báyìí gbogbo àwọn ìyá lọ́jà kí wọ́n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ta ló mọ̀ dájọ́ wọ́n bá lùdó látara ìmọ̀dájọ́ wọn máa zikiri wọ́n máa fọ́ victim of ìbá eh, wọ́n máa jẹ ìbá bí wọ́n bá gba ìbá interest èyí tí wọ́n bá gbà wọ́n ti kí ni wọ́n ti fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjọ tó lágbára nílé ìsìn ṣe fi àkàtọ̀ra fún àpẹẹrẹ pé ẹgbẹ́ ọ̀pá àlejò ọlá bá fẹ́ dáadáa fún ẹ̀yìn tó pàṣẹ ìhòòhò sí i ọlọ́run ọba àlejò ọlá tí ó sì fún òun náà ní pé yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn ọlọ́run ọba àlejò ọlá yóò gbogbo ẹ̀sìn yé. bákan náà nínú àwọn táàbù máa ọlá àwọn tó bá ní mímà àwọn tó ní mímà nípa ìsìn ọlọ́run ọba àlejò ọlá nínú àwọn tábì mọ́ láti ń bẹ fún wa òun náà ní àdìsá ní sallallahu alaihi wasallam alábìjúwe àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀ nípa ìtàn náà ọba àdìsọ́lá alábìjúwe wọn wá. alábìjúwe màtọ́lù máa bá ọ̀gbọ́n àbúrò bìí nínú ìdúgà. alábìjúwe àpèjúwe nǹkan tí ọlọ́run bá àdìsọ́lá gbé nínú ọ̀nàmà wọ̀lẹ́yìn nítorí ọba àlejòọlá fi ní ìdí àtẹ́jú sọ̀rọ̀ wá wà àlejò sálàm èyí tó ní ti pẹ̀lú ọ̀nà máa fẹ́ fi mànà tó gbájú ọba àlejòọlá wọ̀lẹ̀ èyí àti ìmà àlejò ní sàmẹ́ta lè dá yìí ní àfọ́ọ̀bà àgbọ̀n àlejò ní àtòjúwe rẹ̀ wíwá ẹgbẹ́ bí ó jù ní àtòjúwe ìmà tọ́lọ̀ ọba àlejòọlá fi hàn àlejò àtòjúwe ọ̀nà máa tọ́lọ̀ ọba àlejòọlá fi hàn bójú sọ̀rọ̀ lánàá anábì ní òjò wá rọ̀ sílẹ̀ lẹ̀ bàtà rẹ̀ sí ha tọ́ ipa púpọ̀ ìgbà anábì nínú àwọn ilẹ̀ẹ́lẹ̀ oríṣiríṣi ilẹ̀ẹ́lẹ̀ anábì ní àwọn apá kan lẹ́nu ilẹ̀ẹ́lẹ̀ tó jẹ́ pé a ah, àyè tó dáa ni ilẹ̀ tó ṣe kíni ilẹ̀ tó dáa ni kọ́bìlà ti mà tó jẹ́ pé ilẹ̀ yìí ó gba omi sínú ó pa omi sínú fàá bàtà tèmi dára àwọn ọ̀rẹ́ ó wá bẹ̀rẹ̀ sí kéde ó wá bẹ̀rẹ̀ sí wo àwọn wúni ó wá bẹ̀rẹ̀ sí wo àwọn kókó níta àwọn kéde níbi ó máa sàǹfààní fáwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí anábìnrin wa ha nínú wa àwọn ilẹ̀ yìí tó jẹ́ pé kí ni túmọ̀ anábìnrin jáde òun kà òun kà mú láti fi mú inú ìjáde fáwọn èèyàn amúgbàtà ti máa fànáfà aláwọ̀ bí àná ọlọ́wọ́ bá nìkan láwá tó ti kíni ó wá fi òun náà sàn àǹfààní fáwọn èèyàn wàṣẹ́rì bó wọ̀sákó wọ̀rà wọ̀sára kó alábi ní àwọn èèyàn wá sáfàní látara omi yẹn wọ́n mú bẹ́ẹ̀ wọ́n fi dáko wọ́n fi sọ oríṣiríṣi alábi ní wàá sábà lọ́wọ́ ìfàtà ìfọ̀fà omi tí wọ́n rọ̀ sí the third category nínú àwọn oríṣiríṣi ànábì ní ìdámà ní àpè àná eléyìí o òun náà ń sáfẹ́ ní àná láti ti kù máa án wà láti ti tó kàlà ànábì ní eléyìí òun ò ti ẹ̀ sọ fún kò ní sẹ́nu mi ilẹ̀ ilẹ̀ eléyìí kò ní sẹ́nu mi wà láti ti tó kàlà án kò sì gúrò ẹni irúgbìn kò mú irúgbìn kankan jáde táwọn ẹni ní táwọn ẹni pàpàní pẹ̀lú ẹ̀ ẹ̀ ànábì sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá àlàyé ní àpèjúwe ẹ̀dá tó kù fún yín o òun náà ní àpèjúwe àwọn tí wọ́n lágbo yé ìsìn ọlọ́wọ́ àdìsọ́lá wà ní báàlú máa bá àgbà nílẹ̀ ọba òkú ìtọ́lọ̀ ọba àdìsọ́lá ń gbìyànjú àdìsọ́lá wà àdìsọ́lá kù yé láti wá gbé fún yín àpèjúwe àwọn tí nǹkan yẹn sáàmà nínú fàálì náà irú ẹni bẹ́ẹ̀ òun ní mímà wà á lè lànà àti àpèjúwe ẹjọ́ jẹ́ pé mo ti ẹ̀kọ́ wá kò sàmà ní ìdàgbà fún alẹ́jọ́ àpèjúwe wọn. àwa wo nínú àdébì ànábì fi ànábì fi ìmà tọ́lọ̀ ọba ìjọba kẹrẹ àdébì sọ̀rọ̀ àwọn ayọ̀ kẹrẹ lánàá ànábì fi wé òjò tẹ̀sí òun náà làwọn lábá máa ń pè èsì nǹkan èsì nǹkan wé nǹkan kọ̀ǹpẹ́ẹ́lì láàrin ìgbà méjì ìdá lẹ́yìn ó jọra wọn anabi wá fi ìmọ̀ tọ́lọ̀ ọba àdìgbẹ́lá ní ara àtúntò ọ̀nà mà anabi fi wé òjò ó wá fi ọkà àwọn èèyàn ẹ̀ anabi fi wé ilẹ̀ ẹ̀ lójú rọ̀ inú ọkà àwọn èèyàn òun náà ní ìmọ̀ ó sọ̀kalẹ̀ sí inú ọkà àwọn èèyàn òun náà ní mẹ́tẹ́ẹ̀tì láti sọ̀ bá wọn sọ́lá wá òun ó sọ̀kalẹ̀ sí tó anabi wá fi ẹni tí ìmọ̀ yìí sábà ní fún òun náà ní ó fi wé kí ó gba orin yẹn mọ́ra òun náà lè tó lágbọ̀ọ́yé ẹ̀sìn ẹ̀sìn yíyé ẹ̀yìn kó tó wá sí kíni kó tó wá sí kọ́ yẹn òun ló dà jù. òun náà lọ́sọ̀ bá wà lọ sálà púpọ̀ èyí kíni àtọ́ ìgbà tó ń kọ̀ ìlà òun ló dà òun náà ló tó òun ní the highest position. ṣe ṣe ẹ̀sìn tó ní mímọ́ tó náà tó wá sí kíni tí wọ́n á fi ìmọ̀ ìsìlámù àti àpèjúwe ẹlòmíì fún ma òun náà làpèjúwe ẹni tó jẹ́ pé ìmọ̀ ìsọ̀kalẹ̀ fún ọkàn rẹ̀ ó ti hà ọmọ ẹ̀ àwọn èèyàn ti ń sábà látara rẹ̀ àwọn òdòdó fúnra rẹ̀ kọ́ yìí nǹkan yìí òye òdòdó fúnra rẹ̀ òun ló fún òsàbà nínú níbẹ̀ bá wọlé má bẹ́ẹ̀ tó jẹ́ pé yàní ó kàn á ìmọ̀ nìkórí yìí ló máa kò má kí ni àwọn onímọ̀ nípa hadith wọ́n ní àwọn eléyìí wọ́n ní nínú àwọn muhadithu àwọn kọ̀háàrù àdìbì kọ̀háàrù àdìbì àwọn túrì nínú àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa hadith àwọn míì bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n kàn gba àwọn hadith yẹn wọ́n ti ha wọ́n sì máa bá wọn ní àdìsọ́lá yìí àwọn míì bẹ́ẹ̀ tí wọ́n pé túrì ni wọ́n so ẹni tó jẹ́ pé ó kọ́ ìmọ̀ yìí ó ha sórí àlùkò àti ìjẹ́ lórí ẹ̀ ó ha àdìsọ́rí ó ha òkú ní ti ṣe kí ni àwọn ènìyàn wá ń kọ́ lọ́dọ̀ rẹ̀ àmọ́ ọ̀dọ̀dọ̀ fara rẹ̀ pété rẹ̀ kò lè mú ìdájọ́ ìjáde rẹ̀ ọkà máa ní. irú eléyìí ní ìsìn òun náà tún tẹ́pẹ́rẹ́. ẹlẹ́ẹ̀kẹta òun àlẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá ń pè ní ìhàní òun ló burú yáyí. kọ́lọ́ wọn ti ká wà nínú àwọn olú àpá. àwọn náà làwọn tó jẹ́ dókí ni òjò yìí rọ̀ kò wá dókí ni kò mú ọkàn wọn gba ìkànnì dúró dépò pé wàá dókí ni ló wàá tún àǹfààní kàkàjáde tó ń lò ó jáde alábìsí ti àpèjúwe níta bẹ́ẹ̀ lò níbí òun náà ní pé nínú àwọn àpèjúwe káàbì mọ̀ yìí pé nínú àwọn ẹ̀rí káàbì mọ̀ yìí pé àbáwọn tí wọ́n jẹ́ onímọ̀ ní ọlọ́mọba àlejò aláṣẹ́mìnì ọlọ́mọba àlejò aláfún wọn ní ipò tó dáa lọ́dọ̀ rẹ̀ bákan náà tí wọ́n ti bá gbọ́ sínú kábọ́bọ́ sínú dákítà mi lábẹ́ tọ́pìkì òun náà ní àdídàbẹ́rẹ́ sọ̀lá wa ẹ̀ ànábì ní ẹni tó bá kàn sálà ká sọ̀rọ̀ ìfọ́n ìyàgbẹ́sẹ̀ ìbí ní àyè ànábì ní ẹni tó bá la tó bá rí ojú ọ̀nà kan tó jẹ́ pé ojú ọ̀nà tó rìn ìmàlúwa ń wá ìmọ̀ káàkiri sálà ká wà ó láwó sọ̀rọ̀ ìfọ́n ìyàgbẹ́sẹ̀ náà ọlọ́wọ́ bá dọ́tọ̀ láwùjọ kiri yóò fi ẹsẹ̀ rẹ̀ ní ojú ọ̀nà tó fi wà yóò tẹ ọlọ́run mọ́ anábì wájú wa ilẹ̀ ìbàdàn àyíká dájúdájú àwọn màláíkà tẹ̀lé mi làtẹ́gbà owó àyè hàtà rídọ́n ìgbà ìbìlẹ̀ yìí anábì àwọn màláíkà ó tẹ ó tẹ̀lé ó tẹ ìyẹn wọn kalẹ̀ báyìí rídọ́n ìgbà ìbìlẹ̀ yìí látara tí wọ́n ti ní lára tí wọ́n yọ sí àwọn tó wá níwá nípa ìmúlọ̀ ọba ìjọlá àwọn onímọ̀ ni ó tẹ ìyẹn wọn kalẹ̀ ìyàní wọ́n mọ̀ sí kí wọ́n mọ̀ sàdúrà fún àwọn màláíkà wọn sàdúrà fún àwọn nípa ilé wọ́n tẹ ọ̀kalẹ̀ ìtàní wọn kò fẹ́ sí wọn wọn ní kí aburú kò tẹ̀lé sí wọn kò sí wàá kan síbẹ̀ ànábi ní wà ìlà àrìmá làyẹ̀ sẹ́sì lọ́wọ́ máa ń fi sàmà wá dé wọ́n máa ń fi àrùn. ànábi ní tó bá jẹ́ onímọ̀ nípa ìgbọ̀n náà ọba àdìsọ́lá gbogbo tí ń bẹ ní sábà pátápátá gbogbo tí ń bẹ nílẹ̀ pátápátá wọ́n máa dégé ní wọ́n máa sọ̀rọ̀ àforíjì fún un. ànábi ní hàtà rẹ̀ kì í sáánú ìlú bàhà ànábi tó fi dé àwọn ẹja tí ń dẹnu omi wọ́n máa sọ̀rọ̀ fún onímọ̀ nítorí pé onímọ̀ yìí yóò máa ṣe kí yóò máa tún àwùjọ sí táwùjọ bá ti ń da àwọn ẹranko náà máa gbádùn nígbà tí àwùjọ táà bá tẹ̀lé tọ́lọ́wọ́ bá àdékọ́lá máa tọ́lọ́wọ́ bá àdékọ́lá bá bẹ̀rẹ̀ sí bí àjẹ wá tójú rọ̀ mọ́ yóò àfẹ́ǹsì àwọn ẹranko gan àwọn dábà nígbà tí irúgbìn ò bá jáde tí wọn bá rí nǹkan jẹ so látara bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ onímọ̀ tí ń kọ́ àwọn èèyàn nípa ìsìn ọlọ́run ọba àlejò ọlá inú àwọn dábà náà mọ̀ dùn pé ah, àwọn yìí ò ní jẹ́ káṣí kíni wọn ò ní jẹ́ kí ìyàwó jẹ wá látara bó ṣe ń kọ́ àwọn èèyàn nímọ̀ nípa ìsìn ọlọ́run ọba àlejò ọlá táwọn èèyàn máa ń tó dáa yàtọ̀ sí tí ò dáa tí wọ́n jọ́sìn fọlọ́run ọba àlejò ọlá ló jẹ́ fẹ́ jọ́sìn fún un látara bẹ́ẹ̀ ìyọ́nú ọlọ́run máa sọ̀kalẹ̀ tí ọ̀nà ọlọ́run bá ń sọ̀kalẹ̀ tó jò ń rọ̀ àwọn dábà ó máa gbádùn àwọn ẹja inú omi àwọn náà máa gbádùn látara bẹ́ẹ̀ wọ́n máa wá ṣe kíni wọ́n máa wá tọrọ àforíjìn wọ́n sì máa ṣàdúrà fún àwọn tí wọ́n bá ń ṣe kíni àwọn tí wọ́n bá jẹ́ onímọ̀ àwọn àfa anabi sallallahu alayhi wa sallam anabi wa ni ọlá tí ń bẹ fún onímímà lórí ẹni tó jẹ́ olùjọ́sìn ẹni tó nímímà nípa ẹ̀sìn ó ma halal ó ma haram ó ma kí lọ́lọ́run wí ó ma kí lọ́lọ́run fẹ́ ó ma kí lọ́lọ́run fẹ́ àtẹni tó jẹ́ pé òun kà máa ń ṣe kí ni òun kà máa ń jọ́sìn fọlọ́wọ́n bá àlejò ọlá ni yóò máa yan náfìlà yóò máa gbà wẹ̀ yóò máa ṣe tìláwàtò kùránì òun kà máa ń ṣe àwọn ìjọsìn báwọn ànábì ní ọlá ti ń bẹ fún irú ẹni bẹ́ẹ̀ ànábì ní ó dà gẹ́gẹ́ bí ọlá ti ń bẹ fún òṣùpá lórí òòrùn ni ẹ̀wọ́ òṣùpá ti tó lórí ìràwọ̀ àwọn sáà kan wà ní sábà nísìnyí ẹ̀yẹ sáà a lè fi wọ́n wé òṣùpá kí ló fà á sáà náà ní sọ̀lá wà lọ́sọ́lá ní sàkójú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ òun náà ni ẹni tó jẹ́ onímímọ̀ àǹfààní ti ẹ kọjá ara rẹ̀ nìkan àǹfààní rẹ̀ kọjá ara rẹ̀ nìkan àǹfààní rẹ̀ ó tún tàn ká lọ́dọ̀ ẹlòmíì àwọn yóò wá béèrè mà lọ́wọ́ rẹ̀ yóò sálẹ̀ àmì ẹni tó jẹ́ pé olùjọ́sìn ni àǹfààní ara rẹ̀ nìkan ni nábìlà tí yàn onìkan ló gbalada rẹ̀ tìlàwọ́tò tó àrùn níṣe onìkan ló gbalada rẹ̀ gbogbo àwọn dáadáa sí onìkan ló gbalada rẹ̀ àmì ẹni tó bá jẹ́ onímímọ̀ ẹ̀yìn àǹfààní yóò máa ṣe kíni yóò máa tayọ sọ́dọ̀ àwọn ẹlòmíì òun ló fà tó jẹ́ pé alẹ́ ànábì ní àpèjúwe wọn tábà fẹ́ fi wọ́n wéra wọn òun náà nígbà tábà fẹ́ fi òṣùpá tábà fẹ́ fi wéra wọn. ànábì sallallahu alayhi wa sallam ànábì wa ni wa innal ulama warasatul anbiya. ànábì sallallahu alayhi wa sallam ànábì ní àwọn àfa àtẹ̀ríhùn àwọn onímọ̀ àtẹ̀ríhùn ànábì ní warasatul anbiya ànábì láwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run ànábì láwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run kí ni wọ́n wá jogún lọ́dọ̀ ànábì ọlọ́run anábì sallallahu alaihi wasallam ní lámú yuwarithu dinaran wala dirhaman anábì ní kèsò wọn òjòmú owó dirham àwọn owó táwọn lárúbáwá máa náà di dinar ẹ̀ dinar wọn náà di sí ní kuwait àtàwọn dirham àwọn owó yẹn anábì sallallahu alaihi wasallam ní owó kọ́lá àwọn àfá àjogún o lọ́dà wà nábì ọlọ́run anábì ní innama warrathul ilm ìmà òun náà ni wọ́n jogún lọ́dà wà nábì ọlọ́run ìmà làwọn àfá sọ pé àwọn àfá làrólé àwọn ànábì ọlọ́run kí ni wọ́n rólé lórí òun náà níbi kí ni òun náà níbi ìmà anábì wá ní wàmàn ákàdà bí i pọ̀kọ̀d ákàdà bí hazin wà pẹ̀ ẹni tó bá wá mú ìmà yìí lọ́kùnkúndùn tó bá wá ní ìmà yìí irú eléyìn nìsín òun ti rí kí ni òun ti wa pé ipò tí onímímà wà èyí tá fi wí ẹlòmíì tó yàtọ̀ sí onímímà a rí pé ipò tó ga ni a rí pé ipò ńláńlá ni nínú asar tó wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní àwọn shayatin àwọn ọmọlẹ́yìn shaitan àwọn abèrè lọ́wọ́ shaitan tó jí ọ̀gá àwọn ìjọ kan wọ́n ní èése tínú rẹ̀ máa dùn nígbà tí onímọ̀ bá kú tó nímọ̀ kan bá kú àwárí pé inú rẹ̀ ó dùn ó sì ní dunú tí olùjọ́sìn kan bá kú aláàbì ẹni tí máa ń jọ́sìn tó jẹ́ pé òun kàn máa ń ṣe náfìlà máa ń ṣe gbogbo ẹni kò ní mọ̀ nípa ẹni kí ni ìdájọ́ eléyìí tẹ́lẹ̀ yóò bá kú ṣètánì òní dunnú tí onímọ̀ bá kú táwọn yẹn wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ṣètánì wa ṣe kíni ṣètánì wa máa bẹ̀rẹ̀ sí dunnú àwọn àbí ọ̀gá àwọn léèrè ìbílí èyí tí tó máa ń dunnú ìbílí wa ní ẹ̀ka lọ ìṣẹ̀lẹ̀ mi ká lọ ìfún yín létí ìṣẹ́ẹ̀bì máa ń tó fà á tí máa fi dunnú fàkọ́ọ̀lù wọn wá lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ olùjọ́sìn ìtàní lọ ní àwọ èèyàn pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó wá kó wọn lọ wọ́n wá sọ fún wọn pé faqalu inna nuridu an nas'alak afẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ fansarafa wa qala lahu Iblis ó wá kọjú sí wọn lọ́wọ́ àfá yìí pé ǹjẹ́ ọba rẹ̀ tó ń jọ́sìn fún tó lágbára láti kó ogun ilé ayé yìí kó sì kò sínú ẹ̀yìn kó kó gbogbo ilé ayé pátápátá ká àwọn mẹ́gbẹ́ tóbi tó yìí sọ́bà rẹ̀ lágbára láti kó sínú ẹ̀yìn ẹ̀yìn adìẹ bó ṣe máa kọ́ọ̀lá là wọ́n ní rárá o ìgbà tó sọ̀rọ̀ yìí fakọ́ọ̀l ìbílísì wá sọ fáwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ pé àtàrà ọ̀nà wo sáfàrọ̀ fìkà àti sẹ́yìn náà rí ẹ́ tó mọ̀ já ilẹ̀ alim ó wá mú wọn lọ sọ́dọ̀ onímímà a wá mú ọdọ́dọ̀ onímímà kan fi halkọ̀ tí ó wá bá wọn níbi halkọ̀ yà níbi tó ti ń kẹ́kọ̀ọ́ yòdọ́hìkọ asáhábàhú wọ ìhàdìsò ń bá wọn àwọn ọmọkéwò rẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ó wọn dùn ìbílísì wọn fi fi ìjọba rẹ tó ń sìn ó lágbára láti kó gbogbo ayé ìdínú ẹ̀yìn kọ́ọ̀lá náà oníbẹ̀rẹ̀ olólágbára láti ṣe fàkọ́ọ̀lá kẹ́yì ìbílíjì wá bèèrè ọ̀rẹ́ pé àbóòdó ṣe wá ṣe ọ̀nà onígbà tí ó fi ṣe kọ́ọ̀lá yẹ̀kún lidhalika kún fàyẹ̀kún ó ní ọlọ́wọ́ bá lè fi ọlá nǹkan tí ó kàn sọ náà ni pé kún fàyẹ̀kún máa rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ìgbà tí ìbílíjì gbọ́ ọ̀rọ̀ yìí àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ní àtàrà ọ̀nà dhalika la ya'du nafsa tẹ́ẹ̀tìrí bá nìsìn ẹ̀rí pé ìta àkọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ onísìn in tó kò kọjá àǹfààní ò kọjá ọ̀dọ̀ ara rẹ̀ ó ní sẹ́ẹ̀rí eléyìí nìsìn aliman kathira eléyìí bó ti wà nìsìn yóò ba àwọn èèyàn jẹ́ fún mi kò ní jẹ́ láwọn èèyàn mú ti dùn aláyà aliman kathira ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé yóò ṣe kí ni kò ní jẹ́ wúlò kò ní jẹ́ ẹ̀dí wá rí ìdí tó fà tó jẹ́ pé tó ní bàbá kò láyé inú mi máa dùnù so inú àwọn àpẹẹrẹ táàbì mọ̀ pé kíni táàbì mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin onímímà àti olùjọ́sìn fún Allah subhanahu wa ta'ala ìyàtọ̀ ń bẹ láàrin wọn naam nítorí àsìkò àwọn òwá ni a máa rí pé nínú àwọn onímọ̀ tí wọ́n ti síwájú afáwa ibn Rajab al-Hanbali alayhi rahmatullah wọ́n júwe fún wa nípa pé tá a bá ti ẹ̀fẹ́ mọ̀ tí wọ́n bá ní kí wọ́n tẹ̀ summarize fún wa pé àwọn àwọn olónímọ̀ lẹ́yìn gbàtà ti mọ ìmọ̀tà ń sọ kí n tẹ̀ tó bọ́ síbẹ̀ ń ẹ jẹ́ kí n sọ pé ọ̀nà mélòó làwọn onímọ̀ nípa tẹ̀rí àfin sí kìí sọ àwọn aláìnímọ̀ kan làwọn sọ yóò àwọn tó nímọ̀ nípa tẹ̀rí àgangan àwọn onímọ̀ sọ pé wọ́n fi sọ́nà mẹ́ta gẹ́gẹ́ bí ṣe fọwọ́ ibn Uthaymeen alayhi rahmatullah àwọn tó nímọ̀ nípa ṣẹ̀rí ọ̀nà mẹ́ta náà pín sí azìmọ̀ rí wọn káàkiri láyé alákọ̀ọ́kọ́ nú wọn àwọn náà ni alimu daula òun náà ni àfá ìjọba alimu daula àfá gọ́ọ̀mẹ́ntì wọ́n nílò àfá yìí yóò wo pé kí ni ìjọba fẹ́ yóò wo pé kí ni ó yọ ìjọba nú pẹ̀lú yóò ti bìdáàlì yóò wà ní ti fásilá fáwọ̀ èèyàn irú wọn tíjọba fẹ́ ṣe pé pọ́lítì kan jáde ìjọba ó invite wọn pé àbẹ́rẹ́ àwọn àlọ́sọ̀ ìtafẹ́sẹ̀ rèé o nígbà tí bàbá tuntun jọ́sìn ìlú kan ẹ̀kan bá rédíò ni wọ́n bá wọn ti kí ni nǹkan yẹn bá ṣẹ̀rí àmú kò bá ṣẹ̀rí àmú o tó bá bá ṣẹ̀rí àmú kò sí tó burú bẹ́ẹ̀ kí àfa ó ṣe kí ni káfa ó sọ̀pọ̀tì nǹkan tíjọba bá gbé kalẹ̀ tó bá dáa àmọ́ bá wọn sáà pé ní alibu dáwọ́lá ìkò ní tó fẹ́ kàn wá tó bá jẹ́ pé tíjọba ń fẹ́ ni òun náà ni wọ́n ṣe gíní òun náà ni wọ́n announce fáwọn èèyàn òun náà wọ́n fi ti fatuwa òun náà làwọn èèyàn ṣe gíní àwọn làwọn èèyàn trust ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimu alimul amma àbí alimul umma àwọn onímọ̀ tó jẹ́ pé onímọ̀ tọ̀nkùlú ni wọ́n àwọn àfọ́ tọ̀nkùlú àwọn àfáàlú tó jẹ́ pé in táwọn ọmọ fi ṣe fátúwá ẹ̀yìn fáwọn èèyàn nínú ẹ̀sìn òun náà ni tó bá ti párà àrífẹ́ wọ́n sọ di ara àrífẹ́ ah, kí ló dùn mọ́ wọn kí nìkan tí wọ́n nìkan tí wọ́n fẹ́ kọ́dà káwọn náà mọ̀ nínú wọn pé nǹkan yìí kò yí àti ẹnìkan tí ń ṣe fátíwá fáwọn tí ń ṣe wà sí fáwọn kan rí tí ń sọ fún wọn pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lò ọ̀jáàbù náà kò sí nǹkan kan ẹ̀ náà àtẹ̀yìn tẹ́ ẹ lo ìjáàbù náà gbogbo ẹ̀ àmọ́ àyẹ̀ náà sì mọ̀ ìjáàbù kọ́ àmọ́ kí ló fẹ́ ṣe ó fẹ́ kínú wọn ó kínú wọn ó dùn so irú àwọn eléyìí ní ìsìnyẹ́ra kan nínú àwọn onímọ̀ ẹ wá rí alimul milla òun náà ni àfẹ́ ìsìn alimul milla òun náà ni ẹni tó jẹ́ pé kò sí tó fẹ́ kàn pẹ̀lú tíjọba fẹ́ àbí tíjọba ò fẹ́ kò sí tó fẹ́ kàn pẹ̀lú dáràlú tó wà ráàlú àbí tí ò wà ráàlú ní tó fẹ́ kàn náà ni pé ní tó bá kọ́ kìtàbù tó bá súnà mù ní tó lọ́wọ́ bá àlejò alábàtí sọ tóun ni ní táwọn ẹ̀sọ̀ láwàlẹ̀ ọ̀sán bá wí tó bá jẹ́ bẹ́ẹ̀ kàláàs ní táwọn ó ṣe ni ní táwọn ó sọ̀rọ̀ lé lórí nù so eléyìí àwọn náà ni al-alimu irú àwọn eléyìí náà làwọn àfọ́ ọlọ́run tá a bá ń gbọ́ àwọn tá a máa ń dágbà pé àfọ́ ọlọ́run irú àwọn yìí lálẹ́ pé ní kí ni àwọn ni àwọn àfa Allah subhanahu wa ta'ala nítorí pé gbogbo tí wọ́n bá sọ wọ́n mọ̀ àríkó ṣe kí ni ó ṣe dédé pẹ̀lú alukur'an ó ṣe dédé pẹ̀lú sunna wọn ni ó bá ẹnìkan pọ́njú wọn ni ó bá ẹnìkan bínú naam táwa ni onímímà ilà á fi dá onímímà mà àfáwà Ibn Rajab ẹ wọ́n sọ nínú kíra wọn wọ́n ní ìròyìn tẹ́ ma àwọn tó bá jẹ́ àrùlámà àwọn onímímà wọ́n ní innahum la yarawna li anfusihim halan àwọn tó bá jẹ́ onímọ̀ tán jẹ́ onímọ̀ tòótọ́ wọn èríra àwọn fáwọn nípò wọn èríra àwọn fáwọn tóbi wọn èríra àwọn fáwọn nípò títẹ̀ kaláwùjọ wọn ò ríra àwọn fáwọn tóbi lọ́kàn àwọn èèyàn wọ̀yẹ́kọ́rọ̀ òun náà bí kò lóbi himu tẹ́sìgì àwọn ìmọ̀dẹ̀ nínú ọ̀sán wọn wàlá yatakabaruna ala ahadin ẹ̀ níbi wọ́n sì gbé aga sẹ́nì kankan kí a ó ma mí ni èmi ló ń bá wí wọn ò ní ẹ̀ níbi kí àfa tó jẹ́ àfa òní wọn máa ní tẹ̀rí ba ni wọn ò ní sì gbéraga sẹ́nì kankan nínú àwọn ìdá tọ́lọ́mọba àlejò ládá wàhálù ìrìn náà fẹ́ àwọn tí wọ́n nímọ̀ tí ó sàǹfààní fáwọn èèyàn ẹ̀ òun náà ni pé kí ni kullama zadu fil ilmi izadu tawadu alillah gbogbo àti mọ̀ wọn bá ti ń pọ̀ sí ìgbà náà sì ni wọ́n sì máa ṣe kí ni wọ́n sì máa rẹ̀ àwọn lẹ̀kọ́ lọ́wọ́ bá àlejò inú àwọn àpẹẹrẹ táàbì ti kíni táàbì dá oní mímọ́ mọ̀ ní wàhásí àtàn wọn kì sára wọn zòlá ní wọ́n sì máa yẹpẹrẹ ara wọn kọ́ lọ́wọ́ balẹ̀ tọ́lá bí màá bá ṣe ń pọ̀ sí wọ́n sì máa ṣe kíni wọ́n sì máa wọ́n màlera wọn lẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé nínú àpẹẹrẹ wọn òun náà ni alharibu mina dunia àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà ẹ̀sìn àfẹ́ ọlọ́run wọ́n máa sábà ayé ni o ẹ̀ ní rí wọn kó jẹ́ pé ayé ni wọ́n máa wá ṣe kíni ayé ni wọ́n máa wá lé káàkiri bí wọ́n ṣe yàn mí sípò kan bí wọ́n ṣe fi mí jẹ kan ẹ̀ ní rí tó irú àwọn àfáà bẹ́ẹ̀

wọ́n sì máa ń sá fún àlùmọ́dé ẹ̀yìn táwọn yóò máa ma ṣe kíni táwọn yóò máa wá yìn ẹ̀yìn òun náà ní báyìí òun náà ló tó báyìí gbogbo àwọn nǹkan báyìí wọ́n máa ṣe kíni wọ́n máa sá fún ẹ̀yìn wọ́n máa jìnnà sí gbogbo àwọn nǹkan lóríṣiríṣi tó jẹ́ pé yóò máa mú àwọn èèyàn yóò máa mú àwọn èèyàn kò kìkì wọn wọ́n sì máa bẹ̀rù ọlọ́wọ́n bá àlejò ọlá látara kíni látara ìmọ̀tọ́lọ́wọ́n bá àlejò ọlá pé annahum la yad'una al-ilm

ẹ̀ ó invite wọn ká wá jẹun nílé wọn ó wá dáná pàfà yìí ó wá dáná ó wá fún àfà ní special package àfà yìí sì rínà sheikh fún bá àtún òrínà àwọn bèèrè lọ́wọ́ ẹni pé ṣé oúnjẹ tó gbé fún mi yìí ṣé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àtàwọn tó kù wọn ni àà special ní ah, ti yín wọn ni àà ah, gbé fún wájú mi tó bá ti yàtọ̀ sí in tó gbé fún gbogbo àwọn tó kú gbé fún wájú mi ẹ̀wùn kan báwọn ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún kò tún rí ó tún wá béèrè bẹ́ẹ̀ àwọn tó wáyé pàwà níwò láti àti plate tó fi sáàbù àwọn yókù náà ló wá fi sáàbù èmi náà kóòkì tó gbé fáwọn yókù náà ló tó wá gbé kóòkì fẹ́mi náà ò lè gbé wáyé bàlá ìgbé mi àwọn ti máa ṣe gíní àwọn ti máa jà sírun kaba inú àwọn àpẹẹrẹ tá a fi máa àwọn àfọ òní mímà òun náà ni pé kíni wọn ò ní máa pàpè mára àmọ́ mara wọn o wọn ò sì ní máa fi ṣe fáàrí lórí ẹnìkan ẹ̀yin aláìmọ̀kan yìí wọn ò ní máa ṣe fáàrí lórí ẹnìkan kí àjù yín lọ níbi mímà wọn ò sì ní máa rí ẹ̀rí wọn ò ní máa fi ẹnìkan wọn ò ní máa ṣàfihàn àjùmọ̀kan sára ẹnìkan àyàfẹ́ tó bá jẹ́ pé kíni àyàfẹ́ tó bá jẹ́ aládàáda lẹ́nu ẹ̀sìn tó sì fi àdáda alẹ́ rẹ̀ hàn tí ń gbogbo jẹ́ ẹ̀sìn irú wọn báwọn nítorí lẹ́ẹ̀mọ́ nípa àwọn afọ́mọ́ sí wọ́n máa wá sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí aládàáda wọn èyí wọ́n máa kẹ́fín aburú síra wọn yòsèwúnà zọ́nà bí anfusihim wọ́n yòsèwúnà zọ́nà bí gairihim wọ́n sì máa kẹ́fín dára sẹ́lòmí tẹ́nìkan bá sọ̀rọ̀ nípa pé àbá ah, yìí ní tó sọ yóò rí bẹ́ẹ̀ yóò wá wò pé ah bẹ́ẹ̀ mo ti fi tẹ́kì nílò tọ́ o bẹ́ẹ̀ ni ló sì kọ̀rẹ́ kí o yé lọ tún sí ìwádìí sí wọ́n máa ṣe kí ni wọ́n máa fi tó kù díẹ̀ káàtó wọ́n máa fi ti sára ara wọn kìí ṣe pé bẹ́ẹ̀ tó máa ẹlòmíì wọ́n máa ṣe kí ni àmọ́ láwùjọ tá a wà lónìí àwọn èèyàn máa ṣe kí ni wọ́n máa kẹ́fín sáwọn wọn ò ní ní husnul zan táwọn ẹlòmíì táwọn bọ́yọ́ ṣe mistake ni bọ́yọ́ gbàgbé ni bọ́yọ́ nǹkan báyìí ló fẹ́ wí ni tó bá ti gbọ́ pé kí ní kan jáde lẹ́nu ẹ̀ báyìí dé wọ́n ti fún síta ẹgbọ́n tó tún wí o àwọn tó bá jẹ́ àwọn àfáà gidi ẹ̀ tán bá wí kíní kan tó kù díẹ̀ káàtó wọ́n sọ fún wa wọ́n sì ṣe kíni wọ́n sì gbà á mọ́ra pé ah, àṣírí wáyé látọ̀dọ̀ mi ni o kò ní tóbi jù lẹ́nu wọn kò ní fi wọn lẹ́nu láti jáde síta lọ́jọ́ kejì pé sí mo wí lánàá kò rí bẹ́ẹ̀ o ẹnu gbé mi ni o àṣìṣe ni o eléyìí tó jẹ́ òdodo ni o kò ní rí bẹ́ẹ̀ àmọ́ ìwà àwùjọ wa lónìí eréṣiríṣi àwọn àfáà ní bẹ́ẹ̀ ìtàn máa ń kí àfáà mi lọ́wọ́ mi báyìí tó bá wí tí ò dá lónìí tán tó wá pàkíyèsí ẹ lónìí yóò ti ṣe kí ni yóò ti tó lórí ẹ̀ pé bóun ṣe wí náà ni so téèyàn bá ti rí báyìí a karú ẹni bẹ́ẹ̀ fún àwọn alùlẹ̀mọ́ àwọn àfa ọlọ́run nínú àwọn ẹrúsìn rẹ̀ àwọn náà ní tani àwọn náà ní al-ulama àwọn náà ní al-ulama àwọn tó máa ń páyọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́lá lérílẹ̀ jù àwọn náà làwọn onímímà nítorí pé kí ni nítorí pé wọ́n mọ ọlọ́wọ́ bá àríkẹ́lá wọ́n mọ agbára ọlọ́wọ́ bá àríkẹ́lá wọ́n mọ ní bẹ lọ́wọ́ rẹ̀ nínú kẹ́ tó lè so yíò ní ó wà fà tó fi jẹ́ pé kí ni tó fi jẹ́ pé àwọn náà láàrín tí wọ́n mọ sí kí ni àwọn náà láàrín tí wọ́n mọ páyà ọlọ́wọ́ bá àríkẹ́lá jù àwọn náà láàrin tí wọ́n máa bẹ̀rù ọlọ́run bá ní kọlá jù so gbogbo náà àwọn nǹkan wọ̀nyí àwọn náà làwọn àpẹẹrẹ àwọn òròyìn táwọn onímọ̀ máa fi ṣe kíni tí wọ́n máa júwe fún wa pé ah, ẹ ti da onímọ̀ mà kìí ṣe onímọ̀ ẹ òun náà lẹ́nu tó jẹ́ pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ní òun àfa gbọ́ ọlọ́run bá ní kọlá ya òun náà lẹ́mọ̀ bá ń jẹ àwọn irisirisi tí ò da òun náà lẹ́mọ̀ bá ń jẹ àwọn nǹkan tó jẹ́ ẹbọ tó lè gbìyànjú àdékò nú ẹ̀sìn òun náà lẹ́mọ̀ bá ń jẹ àwọn ètè ńláńláńlá yóò tún ṣe kí ni yóò tún máa pàrí ara rẹ̀ as a scholar gá àfáàlù òwúrọ̀ àwọn nǹkan báyìí kì í ṣe irú àwọn nǹkan tá a mọ̀ fi dá àfà mọ̀ ní tá a fi máa fà òun náà ni àwọn sókí nínú àwọn nǹkan tá a júwe fún àwọn àwọn tí wọ́n ní mọ̀ nípa ìsìn ọlọ́run ọba àríkíọlá ìmọ̀ yìí wá ṣe kí ni ìmọ̀ yìí ṣèso ìmọ̀ yìí wúlò fáwọn gẹ́gẹ́ fúnra wọn ẹ́n ó tún wá wúlò fáwọn míì tí wọ́n kẹ́kọ̀ọ́ lára wọn èyí tí àwọn àfáà ọ̀rọ̀ ẹnu wa ní ẹ máa wò ẹ máa wò sí ọwọ́ wa àwọn àfáà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti fi àfún yín wọ́n ní ẹ má wo sí ọwọ́ àwọn o tẹ́ ẹ bá fi lè wo tọwọ́ tiwa yẹ́ sọnù o ẹ̀yìn ìdá bá ti sọ fún yín òun náà ni ẹ máa ṣe kíni òun náà ni sáà máa tẹ̀lé ayé àtà bá ń kà fún yín òun náà ni ẹ gbàgbọ́ àmọ́ pé kí làwọn ń ṣe ẹ má ṣe kíni ẹ má fi yí ohun ẹ fi jọ́ọ̀jì o ní ìgbẹ̀yìn nígbẹ̀yìn tí wá ní àwọn alùlámà òrọ̀bà nìyí àwọn tá a pè ní àwọn àfáà yìí àwa tí a bá jẹ́ onímọ̀ kílẹ̀ tọ́ wa lọ kí ni ẹ̀tọ́ táà ní láti máa ṣe fáwọn tó máa jẹ́ onímímà yá àwọn ẹni yóò onímímà ni wọ́n pò láti mọ ẹ̀tọ́ wọn láwùjọ bí ta bá wà nínú ẹ̀tọ́ wọn òun náà ni tawqiruhum wa ihtiramuhum òun náà ni kéèyàn máa pọ́n onímímà lé kéèyàn máa ṣàpọ́nlé fún onímímà kéèyàn máa ṣe gbéraga sí àwọn tó bá jẹ́ onímímà kéèyàn máa pọ́n wọn ẹ̀ kéèyàn bá wà ní àwùjọ bí táwọn onímímà bá wà kéèyàn ṣàpọ́nlé wọn kéèyàn máa Eh, nípa àwọn tó ní ti pẹ̀lú irú àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí onímọ̀ ní nínú àwọn nǹkan tó onímọ̀ ní lọ́dọ̀ wa nínú àwọn ẹ̀tọ́ tí wọ́n ní lọ́dọ̀ wa òun náà ni al-istighfaru lahum òun náà ni ká máa tọrọ àforíjì fún àwọn onímọ̀ nítorí pé ọlọ́wọ́ bá lè tọ́lá jẹ́ kó yé wa pé gbogbo ní mẹ́sàn-án àti lẹ́lẹ̀ ní tọrọ àforíjì fún wa látara so àwọn náà wá di túláàsì fún wa pé ká máa ṣe Allah subhanahu wa ta'ala kó bá wa kó máa ṣe kíni kó bá wa foríjì àwọn tó bá ti lọ́nu wọn ká máa tọrọ fún àwọn tó bá wà nù wọn kó lọ́wọ́ bá lékè ọlá kó bá wa fi ẹsẹ̀ wọn múlẹ̀ lórí òdodo kó bá wa fẹsẹ̀ wọn múlẹ̀ lórí ìmà lórí ìlànà nàbì sallallahu alaihi wa sallam nínú ẹ̀tọ́ wọn bákan náà òun náà ni pé tàbá kí àwọn oní tàbá kí gbogbo èèyàn tán lápapọ̀ wọ́n ní bàbá kí gbogbo èèyàn lápapọ̀ nígbà tàbá dé àwùjọ kan ká tún dá onímọ̀ kí nínú ẹ̀tọ́ onímọ̀ ni nínú ìmọ̀ pàtàkì ìmọ̀ tí ó dírú ẹni báwọn ìmọ̀ tí ń fọ́n káàkiri láwùjọ ni eléyìí náà ó wà nínú àkọọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn salaf alayhim rahmatullah gẹ́gẹ́ bí àfáwa ibnu ibnu jama'a gẹ́gẹ́ máa ti sọ nípa ọ̀rọ̀ yìí ibnu abdul bar àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn tá à ń sọ yìí special duty nígbà tó bá ti kí àwọn èèyàn da onímọ̀ sí so eléyìí náà yóò ma kini kíni ma máa túmọ̀ pé eyan ah, ma pataki èèyàn sì ma riri ima fi irú ẹni báwọn ìmà to gbe lọ́wọ́ yóò ma túmọ̀ pé èèyàn máa pataki e so nínú àpọ́n inú inú ẹ̀tọ́ táwọn wa o n'ani ni pé ká máa ṣe kíni ni gba ima lenu wa òun náà ni ká máa lọ lè kọ́ a fi fi àwọn aláma wà lórí síkíní àwọn aláma wà lórí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ẹ̀yìn àbáwọn táwọn wá wò pé àwọn tó gbajúmọ̀ àwọn táwọn èèyàn mọ̀ ẹ̀yìn torí pé ń táà fi ń mọ onímọ̀ kìí ṣe gbajúmọ̀ o kìí ṣe kí yóò gbajúmọ̀ kọ́dà àwọn onímọ̀ jẹ́ bóyá kìí ṣe fàtọ́hà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní ìfẹ́ wá dálá hán ní wọ́n ń ṣe wá àti ní wọ́n ń láàgùn ní wọ́n ń pariwo gba àwọn wọ́n ń ṣe kán wà carried away ní táà fi mọ onímọ̀ kan o ó gba àwọn táàkà jọ ilé ìsìn ẹ̀ ìgbé kò sí lára rẹ̀ nítorí pé ẹlòmíì wà tó jẹ́ pé ó rétọ̀ ni tí máa ń sọ̀rọ̀ báyìí ní ti báyìí yóò sì gbé ogbó yìí lọ yóò wà yìí lọ nínú ọ̀rọ̀ ìlànà tó láwà lọ́sọ́rọ̀ àzọ́gbé ìnàmì nàlùbà yá ní láti hìrán májíkì ń bẹ nú ọ̀rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ bí ìgbà tí bí májíkì ni tí tó bá kọ̀rọ̀ kalẹ̀ fún báyìí ó ti tán tó gbóró àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tá a máa fi ṣe kíni tá a máa fi mọ ni nítorí a ti fún àwọn tí wọ́n létò ètò ń bẹ ńlẹ̀ so wọ́n wá ní ká gbìyànjú láti summarize sí òyìnbó àwọn èso lóyìnbó ẹ̀ so bóyá ká gbìyànjú rẹ̀ bá ṣe máa àbí ká sì sílẹ̀ fún ẹ́ <laughs> so àbí ká sì sílẹ̀ fún àsìkò tó kù kalẹ̀ kí àwọn tí inú àwọn tá a jọ gbọ́ kán bá wa summarize àbí ìtàbá fẹ́ mbẹ́ torí ní tó kù nísìnyí kò ju bí ìṣẹ́jú mẹ́ta lọ alhamdulillah Uh, we thank Almighty Allah. We seek the blessing uh, of Almighty Allah upon the noble Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Uh, the topic of our discussion today is uh, Manhum uh, al-Ulama, who are the scholars. Uh, we explained during the course of our discussion uh, who are the uh, who are the al-ulama, who are the scholars. We explained that uh, one of our scholars, Al-Imam Ibn Uthaymeen alayhi rahmatullah, he categorized the scholars into three categories. The first uh, category of scholars are the scholars of the government. They are those who will give, who will pass their fatwa uh, according according to the uh, the according to what what will please the the government. They will ask the government or the government will invite them that this is what we want to do, uh, and they will pass their fatwa in accordance with what the uh, government wants. Uh, the second category of the scholars is the uh, the scholar of the uh, of the people, the scholar of the people. Uh, that means this means that uh, those people uh, they will study people, they will know what will please people, they will know what whatever they will say that they will not be angry about it, and, and that is what they will uh, they will be telling people in the society. The first fatwa they will pass to people is what do, is what the people will like. If they know that the people will be angry, if they say Almighty Allah says this, the Prophet sallallahu says, don't do this, they will not pass such a fatwa. And these people are the, are the, uh, the scholars of the people. They are not the scholars, the scholars of Almighty Allah. The third category of the scholars is the scholar of uh, Al-Millah, the scholar of the religion of Islam. This uh, category of people are those who will pass their fatwa uh, according to the Quran and the Sunnah of the Prophet sallallahu alaihi wasallam. They will not mind whether people will be happy or not. They will not mind whether the government will be happy or not. What it is, what is important to, to them is what Allah subhanahu wa ta'ala says in the Quran. What is important to them is what the Prophet sallallahu alayhi wasallam says in the authentic hadith of the Prophet sallallahu alayhi wasallam. Uh, it is according to this they will pass their uh, their fatwa. Uh, when we check the Quran, we will discover that uh, Almighty Allah, Almighty Allah uh, Almighty Allah categorized people into two. The people who are knowledgeable and the people who are not knowledgeable. That's why Almighty Allah says, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون Almighty Allah says, are they equal? Can you equate between the uh, those who are knowledgeable, who have knowledge of Islam, who have knowledge of Sharia, can you equate them with those who don't have knowledge? It is not possible. Those who have knowledge, we cannot categorize them uh, as those who do not have knowledge. So uh, also in the hadith of the Prophet sallallahu alaihi wasallam, the Prophet sallallahu alaihi wasallam says, "Man yuridillahu bihi khairan yufaqihu fi din." He who uh, Almighty Allah wishes well, Allah subhanahu wa ta'ala will grant him understanding of Islam. Allah subhanahu wa ta'ala will make him to understand the religion of Islam. He will know the halal, he will know haram of Islam, He will know all do's and don'ts of, uh, of Islam. He will know the Sharia of Almighty Allah. Knowing this, the Sharia of Almighty Allah, will, he will be the first person to benefit from it because he will know uh, what he's supposed to do uh, from what he, he is not supposed to do. And as a result of that, he will be able to worship Almighty Allah rightly. He will be guided rightly. So also the people will be uh, the, the people will benefit from his knowledge. Those who ask him uh, about knowledge, they will benefit from his knowledge. Uh, an, an example of this one is example of uh, an example of uh, a knowledgeable person and uh, a, a scholar who, uh, who has knowledge and a worshipper of Almighty Allah. He has no knowledge about Sharia, but is a, a very great worshipper of Almighty Allah in terms of nawafil, in terms of recitation of the Quran, in, terms, in terms of fasting, uh, this person is a is very very now very devoted very devoted man it is reported by Abdullah ibn Abbas radiallahu anhuma that the shayateen the devils they went to their their leader which is Iblis they went to Iblis that why are you so happy when a knowledgeable person when a scholar dies we discover that you are so happy whenever any scholar dies And when a devoted person who is not a scholar, who has no knowledge of Sharia, when he dies, he will not be happy. Then the Iblis told them, follow me, I will show you, I will tell you the reason why I'm happy when a scholar dies. And they went to a, devote, a devoted man, a, a man who does not have knowledge of Sharia. And Iblis asked him a question, that can your Lord, the Lord that you are worshipping, can you, can you gather the whole world inside, the, inside an egg? Can Almighty Allah gather the whole world inside and head? He said it is not possible. That Almighty Allah cannot do it. Then Iblis told uh, his uh, disciples that, can you see, that this man has become a kafir. As a result of this answer, he has become a kafir because he said Almighty Allah cannot do it. And there is nothing Almighty Allah cannot do. In Allah ala kulli shay'in qadir. Then they went to a scholar a scholar who has knowledge of Sharia, who has knowledge of the Quran and Sunnah of the Prophet sallallahu alaihi wasallam, they went to him and they asked him the same question that can your can your Lord can your Lord pack all gather all the words inside inside an head inside a single head can Almighty Allah pack the whole world inside it? He said yes. Then he asked the scholar that how. He said Almighty Allah will just say be and it will be. It will just allow, Almighty Allah will just say, cool, fire, cool. Be and it will be. And Iblis told them that this is the reason why I'm so happy when this kind of person dies. Because if he is living like this, eh, he will be making people to escape from me. And that's why I'm happy when this kind of people die. So this, this also shows us that uh, it, it shows us the virtue of uh, the knowledgeable ones. And it also shows that uh, Uh, most of us in our environment, we, uh, we give uh, respect to those who have uh, knowledge of this world, moreover and above those who have knowledge of Sharia. The knowledge of Sharia will lead us to Al-Jannah on the day of judgment. It will lead us to uh, proper worshipping of Almighty Allah, which will be uh, the reason why we enter paradise on the day of judgment. But all the remaining knowledges of this world, it will be beneficial to us in this world As well, we can also make paradise uh, if we use this, uh, those knowledge uh, in accordance with the piety of Almighty Allah. We use it with piety. Uh, we don't cheat people with knowledge of this word that we know. We uh, beg Almighty Allah, we beseech Almighty Allah uh, to make this uh, little uh, beneficial to the person who has presented it and those of us who listen to it. Wa sallallahu ala nabiyyina Muhammad wa ala